òkèèrè àwọn ilé ẹ̀kọ́ tó tó fifty ni wọ́n ti ń kọ́ nípa èdè abínibí wa èdè Yorùbá fifty countries uh, sorry fifty schools ni wọ́n ti ń kọ́ nípa èdè abínibí wa èdè Yorùbá nílẹ̀ òkèèrè kí ló wá ṣàwátá àlèdè gan tó jẹ́ pé ojú mẹ́rí ojú ọ̀lẹ́ la fi wo èdè wa bó bá ti sọ èdè onídè báyìí o ò gbọ́n o lọ́pọ̀ lọ́nu àwa gan ló yẹ ká pera wa sápò òrònú káwora wa dáadáa pé ṣé kìí pẹ̀lú àwa gan là ń ṣera wa àwa ìyá Yorùbá ṣé kìí ṣàpàlà èdè wa náà ló lo ẹ̀yìn dùn ní òfẹ́ ní òfẹ́ àti fi gẹ̀ẹ́sì bo kíní ọ̀hún mọ́lẹ̀ tó fi jẹ́ pé a ò dá èdè wa mọ̀ ẹ lọ ságbolé haúsá gbogbo ẹ lọ síbi táwọn haúsá wà ẹ lọ síbi táwọn fúlàní wà ẹ lọ gbọ́ àwọn conversation wọn agídí agídí ńlẹ́ fi gbọ́ gẹ̀ẹ́sì lẹ́nu wọn ẹ jẹ́ káwa náà ká pa kétí mọ́ra ká tètè kóra pọ̀ báyìí ká lọ kọ́ nímọ̀ kíkún tẹ́nitẹ́ni tàkísà ń bàbá wa kan fáfún wa bàbá fáfún wa lọ́gbà ọba Fẹ́mi Awólọ́wọ̀ yunifásitì kò sẹ́ni tí ò mọ̀ of the greatest Ifẹ̀ níbi táwa ti parí nù èmi tí mo bá yín sọ̀rọ̀ ìmọ̀ nípa èdè Gẹ̀ẹ́sì ni mo ṣe o nílé ẹ̀kọ́ ọba Fẹ́mi Awólọ́wọ̀ yunifásitì ṣùgbọ́n tẹ́nitẹ́ni tàkísàǹtà tán wọ́n ní a ní títorí pọ́ mẹ́nu ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kálá ní filẹ̀kẹ̀ sídìí ọmọ wa ká nídìí ọmọ ẹlòmíì láàfin sí ó ṣèwọ̀ hmm, torí ẹ̀ lèmi ṣe ní èdè tèmi lèmi ò mọ pariwo ẹ̀ kí lala sọ̀rọ̀ nípa rẹ̀ káàkiri kí gbogbo ayé máa gbọ́ kó máa já lala já púpúta sánàkù lala òjò balẹ̀ tágbìyàgbìyà lè dé Yorùbá wájú tèmi bàbá Fáfúnwá ló gba bàbá Awólọ́wọ̀ yunifásitì wọ́n ṣe ìwádìí kan nígbà kan wọ́n pè ní experimental control and um, àwọn wọ́n dá sí control méjì ní tí wọ́n fẹ́ fàyọ ni pé ilé ẹ̀kọ́ kan wà nínú ilé ọgbà bàbá Awólọ́wọ̀ yunifásitì ilé ẹ̀kọ́ kan wà bẹ́ẹ̀ tí wọ́n pè ní OAU primary school primary school yìí àwọn ọmọ kéékèèké ìjọba ló ní àwọn ọmọ kéékèèké primary school àwọn ọmọdé ni primary one to five bàbá bàbá Fáfúnwá wá dá àwọn èèyàn yìí sí méjì wọ́n pè kan ní control group and experimental group àwọn ọmọ iléèwé yìí wọ́n dá wọn sí méjì wọ́n bẹ̀rẹ̀ láti primary one fún wọn wọ́n máa ń fi èdè Yorùbá wọ́n dá wọ́n fi èdè Yorùbá kọ́ àwọn ọmọ kan wọ́n fi Gẹ̀ẹ́sì kọ́ àwọn ọmọ kan Gẹ̀ẹ́sì àtàwọn tí àwọn tán fi Yorùbá kọ́ wọ́n fi Gẹ̀ẹ́sì kọ́ wọn ní Gẹ̀ẹ́sì ṣùgbọ́n àwọn subject tó kù Yorùbá ni wọ́n fi kọ́ wọn wọ́n á ń fi èdè Gẹ̀ẹ́sì kọ́ àwọn ọmọ tó kù níṣẹ́ nígbà tí wọ́n ṣe ìdánwò lẹ́yìn bíi ọdún mẹ́fà tó fi ṣe experiment nígbà téèyàn dìdí mọ̀ọ́mọ̀ ṣe experiment fún di ọdún mẹ́fà àwọn ọmọ tí wọ́n fi èdè yorùbá kọ́ ni wọ́n yege jù o nínú ìwádìí wọn àwọn ọmọ tí wọ́n fi èdè yorùbá kọ́ ni wọ́n yege jù ni wọ́n bòde pàdé jagun ṣẹ́gun jù ẹ dákun ìwádìí ibo la sọ sí lónìí níbo ni ìwádìí wà iṣẹ́ ìwádìí kí ló tá a lè mú lò tá a lè bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn ọmọ wa ní èdè wa láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ jẹ́ á tún padà sẹ́yìn díẹ̀ kí ló dé tá a lè kí lè dé wá ṣe fún wa gan tó fi jẹ́ pé akórira rẹ̀ òórùn létí wa sọ́sọ́ kí Yorùbá sọ́sọ́ nínú ilé nígbà tá a bá jẹ́ kí wọ́n sọ nílé ẹ̀kọ́ tá a bá jẹ́ kí wọ́n sọ nílé bóò làwọn ọmọ yìí ṣe fẹ́ mọ ìran bàbá la bàbá wọn bóò làwọn ọmọ yìí ṣe fẹ́ mọ̀ pé Yorùbá làwọn àsìn pariwo àfẹ́dáwà kátúká káṣe kinní kan láì ṣe pé a ṣe àgbéga èdè wa kó lọ́ọ̀rìn kó bóde pàdé jagun ṣẹ́gun ń tanra wa jẹ ẹ̀ẹ̀kan tí ẹ̀ ń pé ọjọ́ kan ó jọjọ kan àwọn gẹ̀ẹ́sì ó kàn déédéé wọn ò ká mọ̀ sọ èdè wọn mọ́ ni wọn kàn dé wọn ò àwọn òfẹ́ ká sọ èdè àfẹ́ ká sọ èdè yín mọ́ ẹ mọ̀ sọ èdè wa mọ́ ẹ̀yin náà ẹ mú èdè yín kí làwọn ọmọ ọmọ ọmọ wa fẹ́ mọ̀ sọ àwọn òwe dà kan lu èdè dà àfi ká padà ká padà sí pé à ń ṣàmúlò èdè wa a mọ oríwọn àwọn baba ńlá baba wa wọ́n ní ìtọ̀sẹ̀ lólọ́yọ̀ oníbodè nígbà tí Elédùmarè fẹ́ tó fẹ́ tó tó tó tó tó bínú sáwọn kan wọ́n ní kọ́kọ́ da èdè wọn rú ná bí èdè bá ọ̀jọ̀gbọ́n kan sọ̀rọ̀ ó ní tẹ́ bá fẹ́ pa ìran kan run tàbí ìletò kan kò nílò pé à ń yọ àdá tàbí ọ̀bẹ ẹ̀yin ẹ gba èdè kúrò lọ́wọ́ irúfẹ́ ìran yìí tẹ́ bá ti gba èdè wọn kúrò lọ́wọ́ wọn ti pa wọ́n run nu ẹ̀já wa wòran Yorùbá lónìí ya ǹjẹ́ èdè ìdó lẹ́nu wa bí ǹjẹ́ o lè já ara ọmọ Yorùbá tó lè sọ Yorùbá láì ní àbùlà láì mú Gẹ̀ẹ́sì kankan wánú ẹ̀ lè tí wọ́n pè ní code mixing or code switching ó dáa púpọ̀ kéèyàn gbọ́ méjèèjì tèmi máa ń sọnu dọ́gẹ̀ẹ́sì níwọ̀nba tó bá fẹ́ lò nínú àwọn ibi tó yẹ kó ti lò bẹ́ẹ̀ bá rí àwọn ọmọ haúsá àwọn ọmọ ìyá wa mọ́là wọ́n bá ríra wọn èdè ni wọ́n sọ síra nọ́kùnrin iná jẹ́jẹ́ alá wọ́n tún dì mọ́ra wọn bára wọn sọ̀rọ̀ kódà tó fi má àwọn ọmọ ológun wọn military soldiers ẹ jẹ́ kí wọ́n ríra wọn kán rí ẹ ní Kano àwa ti lọ bẹ̀ rí àwọn sójà táwọn máa ń bẹ̀rù láwọn bíi wọ́n máa bá àwọn ọmọ ìyá wọn ṣeré ní Kano tí wọ́n jọ máa ṣe é pa tí wọ́n jọ máa ṣe é kí ló ẹ jẹ́ kí sójà Yorùbá wá sí wá sọ́dọ̀ wa ilé tí ó fi mọ bá ara rẹ̀ tó fi mọ ìgbéraga ni ó pọ̀ láàrin wa púpọ̀ ẹ jẹ́ kí dókítà wa bá a kó wá sáàrin wa ẹ jẹ́ káwọn senators ó wá sáàrin wa kí ló dé kí ló dé kí ló dé tá a kórìíra èdè wa tá a kórìíra tó jẹ́ tiwa gan àfi ká padà ká padà sílẹ̀ pẹ̀pẹ̀ wọ́n ní amúkùn ẹrù ẹ wọ́ amúkùn èsì ìparọ́ ó ní òkè lẹ́wọ̀ ẹ̀wòsàlẹ̀ ìsàlẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀yìn ọmọ Yorùbá ti wá wá o ìsàlẹ̀ àti bí èdè wọ́n ní ká ti bi ìsánákì èso ògùn àfi ká kọ́kọ́ ṣe ká kọ́kọ́ ṣe bá ṣe kọ́kọ́ ṣe àwọn àtúpalẹ̀ oríṣiríṣi inú mi dùn àwọn kan ti ń ṣe ìgbìyànjú púpọ̀ lọ lórí ẹ̀ àwọn bàbá wa wóbùlú yìí àtàwọn èèyàn ńláńlá ṣùgbọ́n wọ́n ti dàgbà wọ́n ti dàgbà bí wọ́n bá lọ tán àwọn òun fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí wọ́n ń ṣe àwọn ìgbìyànjú wọ́n ń kọ disanari yorùbá oríṣiríṣi àìsẹ̀ ní àwọn disanari tó ti yẹ ká ní tipẹ́ lára tó ṣàkóbá fún wa náà nu yorùbá ò lákọsílẹ̀ kan dandé títí títí títí ká sọ pé mistake àwọn baba ńlá baba wa ni ṣé ó yẹ káwọn náà tún rú àṣìṣe yìí ṣé ká tún sọ pé a fẹ́ ṣe é a ti ń ṣe é a ti ń ṣe é kọ́nà mọ̀ jẹ́ kéèyàn ó ya nǹkan míì ni nílẹ̀ baba ńlá baba rẹ̀ ẹ̀já tètè ká pa kí ti mọ́ra ká bẹ̀rẹ̀ sí ní ṣe àmúlò èdè ká mọ̀mọ́ tanra wa jẹ mọ́ ẹ̀tàn ẹ̀tàn ẹ̀tàn náà ló bá wa débi tá a dé yìí nígbà tí wọ́n ṣe experimental group control group pẹ́pẹ́ àwọn tí wọ́n jẹ́ experimental group àwọn ni wọ́n gbígba olókè jù àwọn tí wọ́n fi èdè Yorùbá kọ́ kí ló ta wá sọ èdè yìí nù nínú uh, policy of education bóyá abala kejì ó sọ pé kán fi èdè abínibí kọ́mọ láti primary one to three ó wà ń bẹ̀ nu curriculum ẹjọ́ níbo la fi sí lónìí kí là ń tẹ̀lé gan nàìjíríà ǹjẹ́ a ní ipa tá à ń tọ̀ gan ǹjẹ́ àbá kan ṣe ń tó wù wá ṣá a nípa tá à ń tọ̀ ṣàgẹ́ bí ọmọ àbá kan ṣá a jí a kan ṣá à ń ṣe ń tó wù wá bálabàlà bàlàbàlà bá ṣe wà là ń ṣe ǹjẹ́ a létò bí. lára tí ń ṣàkóbá fún wa nu o àfi ká pa kété mọ́ra ká tètè ká tètè lọ gbogbo ẹ̀ mọ́ra ká tètè ṣe ń tó yẹ ká ṣe ká ṣe ń tó tọ́ ká ṣe ń tó yẹ ọlọ́run elédùnmarè yóò ràn tó bá di nínú tẹ̀síwájú àwọn ètò wa a mọ̀ tẹ̀síwájú nínú pé language as a pillar of the six pillars of language and language as a pillar of development àwọn èkó múlẹ́rọ mẹ́fà fún èdè àti èdè gẹ́gẹ́ bí èròjà láti tẹ̀síwájú ìlú kan gẹ́gẹ́ bí èròjà láti tẹ̀síwájú ìlú kan a ó máa ṣe àgbéyẹ̀wò ẹ̀ àwọn fọ́nrán tábà tó máa ṣe a mọ̀ mú wá fún alẹ́ ẹ̀kú ti mú language and education wá lónìí language and health wà language and economy wà language and technology wà language and science wà bóṣù language and agriculture ló parí ẹ̀ mẹ́fà ni wọ́n bí wọ́n ṣe wà pọnu àmọmúlẹ kọ̀ọ̀kan mo ti mú language and education wá ọ̀pọ̀lọpọ̀ ẹ lọ sí north ẹ lọ bóyá káwọn ọmọ wọn níwèé èdè wọn ni wọ́n ṣàmúlò púpọ̀ wọ́n sì ń jẹ olórí wọ́n ń jẹ èèyàn gidi wọ́n ń bòde pàdé àwọn ni wọ́n pọ̀ jù káàkiri láwọn ilé ìgbìmọ̀ asòfin wa tàṣojú ṣòfin ẹ lọ kiri ẹ kiri lọ ẹ káwa náà tètè ronú ní ìsìn ká tètè bẹ̀rẹ̀ sí ní gbogbo àṣemọ ẹ lọ́wọ́ àwọn question papers àwọn ọmọ yìí wọ́n fẹ́ lè mọ fàwọ́sà sẹ́ẹ̀tì mí bẹ́ẹ̀ àwa ti lọ àti débẹ̀ àti káàkiri kọ́ tó mọ wíńtà wí ni àti káwa náà ó tètè wá pa kí ká tètè padà wálé kó tó di pópẹ́ jù ìlú wo la fẹ́ gbéyẹ̀wò lónìí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ ti kọ́ àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín èè èè àwọn èèyàn ti kọ oríṣiríṣi ìlú àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o àdúpẹ́ o ìlú wo la fẹ́ gbéyẹ̀wò níbo là ń lọ gan lónìí ẹ ń dókè lọ́run náà tí ń bá padà dé kí n wá ṣíṣọ lójú ìlú tá ń lọ gan ká lọ sọ ìtàn ìlú ọ̀hún fún wa lọ́rìn kí ni ká lọ tú kẹ̀kẹ́ pẹ́rẹ́ pàbíyú àbídún ìlú ọ̀hún ẹ eh, ìlú ńlá ni o ìlú tó so mí tó so ẹ̀yin náà pọ̀ tó so wá pọ̀ káàkiri ni ẹ kú kalẹ̀ o ẹ̀ lẹ́bẹ̀ wo TV ẹ máa wò ó ẹ káàbọ̀ padà ẹ já máa tẹ̀síwájú nínú àwọn ìtàn gbogbo eléyìí tẹ̀ ń ta ti mú wá fún yín ìlú tá a ń lọ lónìí ee eh, àwọn èèyàn ti kọ oríṣiríṣi ìlú fún wa ìlú èkó mọ̀ ni èkó arómisálẹ̀ gbẹlẹ̀gbẹ́ èkó lagọ́ọ̀sì ibẹ̀ là ń lọ o ìtàn ìlú èkó báwo ni wọ́n ṣẹ̀dá ìlú èkó gan kí ló dé tí wọ́n ń pe èkó ní no man's land wípé kì í ṣe yorùbá lónìí àwọn kan ni wọ́n ní àwọn kan ni wọ́n ní èkó lagos níbẹ̀ là ń lọ lónìí o ibẹ̀ la fẹ́ lọ sọ ìtàn oríṣiríṣi fún wa ìkó arómi sálẹ̀ ìkó ò ní bàjẹ́ o ìkó a máa ń lọ síwájú sí ni níbo lọ̀rọ̀ orúkọ Lagos ti jẹyọ tó fi jẹ́ pé orúkọ tó jẹ mọ́ bí èbó ni Èkó níbo lè yìí ti wá àti àwọn nǹkan míì láwọn máa ṣàgbéyẹ̀wò ẹ̀ lórí ètò lónìí o ǹjẹ́ àwọn kan wà tí wọ́n jẹ́ ọmọ Lagos tí wọ́n torí ọ̀pọ̀lọpọ̀ ìta gbọ́ ni pé kò sọmọ Lagos kò sọmọ tó lè claim pé Lagos ló ń ǹjẹ́ àwọn kan wà tá a lè pè lọ́mọ Lagos bí bàbá á pè lọ́mọ Lagos gan ǹjẹ́ wọ́n lórí irun nílẹ̀ Yorùbá ǹjẹ́ gẹ́ bá ṣe mọ̀ wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ ni oríṣiríṣi la, la lè trace ìtàn àwọn tí wọ́n jẹ́ ọmọ Yorùbá káàkiri sí lágbàáyé tó fi mọ́ ìlú Ilé-Ifẹ̀ níbo làwọn ará Èkó ti wá wá Ilé-Ifẹ̀ ní sọ́yọ́ ni àbótún ní orírun míì tá a tún ti lè pínlẹ̀ rẹ̀ fún àwọn ọmọ tí wọ́n jẹ́ àwọn ọmọ Èkó ǹjẹ́ a lọ́mọ fẹ́kọ̀ọ́ kan àbí àwa settlers kan la kan pàdé ara ń bẹ̀ labẹ̀ sí ń gbélé kó bó lọ̀rọ̀ èkó ṣe jẹ́ bó ló ṣe di kólónì tó fi jẹ́ pé àwọn ìjọba tí wọ́n jẹ́ amúnisìn láti àwọn british wọ́n padà gbé ẹsẹ̀ lé èkó kí ni tó fà tó jẹ́ pé nígbà táwọn ìbò ń bọ̀ èkó ni wọ́n dúró sí dande gbogbo àwọn nǹkan wọ̀nyí ńlá mọ̀ gbéyẹ̀wò lórí ètò yìí ẹ jẹ́ ntẹ̀ ẹ jẹ́ kí n kọ́ lọ síbi ó kọ tàbí bá a ṣe ẹ jẹ́ lọ síbi ó kọ ẹ jẹ́ lọ síbi ó kọ ẹ jẹ́ mu láti bí ó kọ Lagos ní lake ní èdè Pọtugí àwọn Pọtugí ni wọ́n fún Èkó lórúkọ ṣé ẹ mọ̀ wípé tí n bá ní Pọtugí lédè Gẹ̀ẹ́sì àwọn Portuguese mò ń sọ yẹn Portuguese Portuguese ni mò ń sọ wọn Yorùbá là ń pè ní Pọtugí ìlànà àpètíyá nígbà tá a fi tíya tá a gbọ́ bó ṣe dún létí wa là ń pè ní Pọtugí àwọn Pọtugí yìí àwọn ni wọ́n kọ́kọ́ ní earliest contact sórílẹ̀-èdè nàìjíríà mo ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà àwọn ìtàn gbogbo tá a ti ṣe sẹ́yìn sẹ́yìn ẹ̀yin tún lè lọ gbọ́ àgbọ́ tó gbọ́ àwọn ìtàn tá a ti mú wá fún yín láti ẹ̀bẹ̀rẹ̀ torí ẹ̀ mo ṣe ní á bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ torí ẹ̀ tá a bá ń bá ìtàn lọ àwọn kan kọ́ mọ wọnú ara wọn bẹ̀ tá a fi mọ ṣàlàyé ọ̀rọ̀ fúnra wa àwọn Portuguese ni wọ́n kọ́kọ́ colonize wa wọ́n mú àwọn tí wọ́n táwọn wá ṣe ni òwò òwò tí wọ́n sì wá ṣe ni slave trade òwò ẹrú òwò láti wá kó àwọn ọmọ hàn fẹ́ fara tí wọ́n ṣẹrú lọ́hùn-ún wọ́n wá wò pé àwọn làwọn lè fi ṣẹrú o wọ́n wá wò pé àwọn èèyàn dúdú náà ni wọ́n kúkú dúdú ìwà wọn dúdú inú wọn dúdú bẹ́ẹ̀ eh, wọn ò fẹ́ sọ pé làákàyè wa dúdú ni wọn ò fẹ́ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n lára ojú táwọn òyìnbó fi máa ń wò àwa tá a jẹ́ èèyàn dúdú ẹnìkan tó jẹ́ èèbó ti sọ rí pé àwọn àwọn àwọn èrò ẹ̀yìn àwọn tí wọ́n àwọn àwọn ẹlòmíì àti máa fojú ẹranko wá tó àákò tó ṣé kìí ṣe àákò tó yẹ ká wá gbara wá lẹ̀ kúrò lọ́wọ́ àwọn ojú káwọn kan sì gbéra wá láti ilẹ̀ òkèrè kan sì wá kó wa lẹ́rú níbí yìí a ti wà nínú ìmúnilẹ́rù yìí ọjọ́ ti pẹ́ láwa tá a jẹ́ ìran ẹ̀yà ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ ẹ̀yà yorùbá a ti wà nù pọ́n mú wa lẹ́rú wọ́n ń kọ́ ẹrú ni o ọjọ́ àti láti eighteen something ọ̀rọ̀ ẹrú ti bẹ̀rẹ̀ pé à ń tara wa à ń kóra wa à ń para wa àwa tá a jẹ́ yorùbá látìgbà náà ló ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n yìí lọ́bẹ̀rún lónìí àwọn pọtugí ni wọ́n kó òwò ẹrú wá àwọn bàbá náà ni wọ́n ń tà wá ń náà àtàwọn olówó wa àwọn bọ̀rọ̀ kìnní wọ́n á mọ torí gáàsì láǹpù àwọn eh, glass àwòrán dígí aago àtàwọn nǹkan míì wọ́n kó oríṣiríṣi òbítíbitì ẹrú wọ́n kó fáwọn èèbó wọ́n gba gáàsì láǹpù ẹyọ̀kan tàbí méjì nígbà náà lọ́hùn-ún tó sì jẹ́ pé àwọn èèyàn máa ń sá fún pé kí wọ́n kàn tiẹ̀ kó àwọn lọ sí ilẹ̀ òkèèrè ńgbà náà ẹ̀já wo ìsìn múndá wá bẹ̀rẹ̀ owó ẹrú tí wọ́n ní ká máa ta àwọn èèyàn sí ilẹ̀ Amẹ́ríkà ta àwọn èèyàn sí Britain inú àwọn èèyàn ò mọ̀ dùn ni torí pé ibi tá a bálẹ̀ bàbá ńlá bàbá wa dé country yóò save àwọn ọmọ ìyá wa náà tí wọ́n ń bẹ lókè lọ́nà ọ̀pọ̀lọpọ̀ ẹrú ni wọ́n ń ṣe o àbẹ́ ẹni tí ń fọ̀dí arúgbó ẹni tí ń ṣiṣẹ́ àwọn lawyers wa tá train lawyers tó máa ń ṣiṣẹ́ lọ́hùn-ún mọ̀ṣẹ́ ní restaurants eatery kán pa màálù kán gé màálù àwọn train lawyers wá nàìjíríà níbi iṣẹ́ tí wọ́n rí lọ́hùn àwọn iṣẹ́ tí wọ́n rí nù àwọn iṣẹ́ ẹ̀gbin gbogbo àwọn doctors wá ń kọ́ kán fọ̀dé àgbàlagbà kán tọ́jú ọmọ kékeré àwọn ìtàn bá pèsè nọ́ọ̀sì náà pé lọ sí nọ́ọ̀sì náà ìtumọ̀ ní pé ọ̀lọ́ tọ́jú àwọn ọmọ kékeré àwọn àgbàlagbà tó jẹ́ káwọn ọmọ wọn ò ti lọ sí ibi iṣẹ́ ọ̀lọ́ bá wọn tọ́jú wọn ní tí wọ́n ń sọnu àgàmì àsì àsì ṣègbọ̀nsẹ̀ fúrúrú kọ́lọ̀ ń ṣàánú fún wa ẹ̀já wa wò níbi tá a bó ilé àfi kórílẹ̀ èdè wa ká lanu ká gbàdúrà kí restructuring ó wáyé lórílẹ̀‐èdè ká lè bóde pàdé jagun ṣẹ́gun ó ti pẹ́ tíyà ti ń jẹ wá tíyà ti ń jẹ àwọn ọmọ káàárọ̀ òjíire bọ́ àbí kílódé màdùn gba gbogbo wa ibi tí mò ń lọ kọ́hún ibi tí mò ń lọ kọ́hún ìmọ̀ ìyà ìmọ̀ lọ mo sọ pé ibi tá à ń lọ òjìnà ibi tá à yà ló pọ̀ lake ni Lagos túmọ̀ sí ní èdè Portuguese lélẹ́yìí tó sì jẹ́ pé àwọn Portuguese ni wọ́n fún wa lóko sọ àwọn ni wọ́n kọ́ ní earliest contact lórílẹ̀‐èdè Nàìjíríà ìfúnṣẹ́ ọ̀kọ́ gbà wọlé náà ni èkó nígbà náà èkó ọ̀hún jẹ́ torí pé ojú omi orí omi ni kò tí ì sí n rò pé bóyá ọkọ̀ ojú omi ṣáà ni tú omi náà ṣáà ṣe wáṣá kí n tún máa mú ìtàn míì wá tú omi náà ṣe wọ́n gbà wá bá wa. Lake region ni wọ́n ń pè ní Lagos Lake region ibi tí odò wà a tún lè sọ pé bàbá túmẹ̀ sí èdè Yorùbá gangan ní èdè Gẹ̀ẹ́sì gangan nísànsàn ìtumẹ̀ ní lagoon lagoon omi omi tó fẹ̀ omi tó lọ tó lọ tán tó lọ tán yánwó tó gùn lọ tán yánwó Lagos ló di Lagoon area Lagoon region ló di Lagos lápapọ̀ tá a sọ di Lagos èdè Pọtugí ni oríṣiríṣi ọ̀nà la gbàgbọ́ orúkọ tó jẹ́ pé ẹ̀já wo Nàìjíríà Niger area àwọn èèyàn tí wọ́n ń bẹ tó sì jẹ́ pé àwọn orúkọ ọ̀hún a ò tí ì ṣe àyípadà ẹ̀ títí di àákò yìí wọ́n ṣe fi wá sí bá a ṣe ń jẹ náà là ń jẹ akàntí ẹ̀dúpẹ́ táwọn kan gbìmọ̀ wípé bóyá ká máa tún jẹ́ uar àbí kí ni wọ́n pè é pé ìrònú kan ti ń wá lórí pé ó yẹ níròrí ẹ̀ṣẹ́ ẹ̀rú pé àwọn orúkọ yìí tí ọ̀pọ̀lọpọ̀ orúkọ tá à ń jẹ́ ló nílò àtúntò gan-an nísànsán torí pé àwọn orúkọ yìí àwọn òyìnbó amúnisìn ni wọ́n fún wa láti mú ọwọ́ wọn kúrò lórí wa pátápátá ó yẹ ká ti ṣe àtúpadà àwọn orúkọ kọ̀ọ̀kan ṣùgbọ́n yìí ní lọ́bẹ̀rún torí wọn ni ayé òfóòtọ́ bẹ́ẹ̀ àwa ò ní eh, ẹni tí ó eh, lóòótọ́ yìí lẹ́ni ẹni tí bá ti ń sòótọ́ ọ̀rọ̀ báyìí òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ní ṣe mọ́rí ńgbà míì nígbà tí àwọn òyìnbó amúnisìn bá fún wa lóko látàrí pé wọ́n fẹ́ kó alẹ́ rú lọ́kàn wo orúkọ kan pé ẹ̀yẹ́ ká fún wọn lóko yìí sáánáná ó sì wáá jẹ́ pé àrònú àti yí àwọn orúkọ yìí padà títí di àkótá wa àwọn wo gbé sórí oyè ṣá ẹjẹ́ mọ wò bọ̀ ẹjẹ́ mọ wò bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìlú Èkó wọn ní Òkó ló ń jẹ́ o tó sì yẹ pé àwọn tí wọ́n ń gbébẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni làwọn èèyàn Àwórì àti àwọn èèyàn ilẹ̀ Bíní àwọn èèyàn láti Bíní Kingdom àti Àwórì ni wọ́n kọ́kọ́ ń gbé ní Èkó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó wá di pé àwọn tí wọ́n jẹ́ British wọ́n gba Èkó pátápátá sanná ní yanyan mọ́ra lọ́wọ́ àwọn tí wọ́n ń jẹ́ Àwórì àti àwọn tí wọ́n ń jẹ́ èèyàn Bíní ni wọ́n ń gbé ní Èkó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n kọ́kọ́ jẹ́ first settlers ibi tí wọ́n ń pè ní Èkó nígbà náà Èkó ni wọ́n ń pè bẹ̀ nígbà tá bó ṣe wá lẹ́nu wọn ni wọ́n ṣe ń pè é bí oko mẹ́kọ̀ọ́ ni wọ́n ń pe ibẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ akọ́kọ́ wa lọ sínú pé àwọn wo ni àwórì àwọn wo ni èèyàn ilẹ̀ bìíní akọ́kọ́ lọ síbẹ̀ ná torí wọ́n ní ẹ̀là lọ̀rọ̀ ọ̀rọ̀ tá a bá là báyìí wọ́n ní yóò lele ti ẹni gbogbo ni àfi ká la ọ̀rọ̀ wọ́n ní àìsọ̀rọ̀ yọ̀rọ̀ ló pe lè pe àkọ́kọ́ tó ní igbá wojú àwo lọ hmm, ìtàn míì túnú ìtàn míì ni orí àkó wa ẹ̀já mọ́ tún lọ gbẹ̀hún àwọn àwórì jẹ́ àwọn èèyàn kan tí wọ́n jẹ́ ẹ̀yà lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n yàtọ̀ tí èdè wọn yàtọ̀ díẹ̀ sí tiwa àwọn ibi méjì láti lè rí àwọn àwórì tí wọ́n pọ̀ sí jù tí wọ́n làmìlaka bóde pàdé pọ̀ sí wọ́n pọ̀ sí bẹ́ẹ̀ ń bọ́ná ń já ẹ̀yà kan tún làwọn náà bí a ṣe ní ẹ̀yà ìgbò tá a lẹ́yà haúsá tá a lẹ́yà gbogbo ẹ̀ náà la tún ní ẹ̀yà àwórì nínú ẹ̀yà yorùbá láti rí wọn yorùbá tí wọ́n tún yàtọ̀ díẹ̀ ó tún lọ díẹ̀ púpọ̀ lẹ́nu wọn nígbà míì bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ mi ò mọ èdè àwórì ni o ní n bá sọ díẹ̀ fún wa ká gbọ́ àwọn àwórì yìí wọ́n níbi méjì láti lè rí wọn bí mo ṣe ń bá bọ̀ wọ́n ní a lè rí wọn ní ìlú a lè rí wọn ní ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Ògùn àti ìpínlẹ̀ Èkó àwọn àwórì yìí náà la tún lè pè ní ègùn nígbà míì àwọn èèyàn máa pè wọ́n ní ègùn lára wọn lára ẹ̀yà wọn a máa pè wọ́n ní ègùn ègùn yìí ó jẹ́ èdè kan tó jẹ́ pé minority language èdè àwọn tí wọ́n kéré ni E, kò jọ yorùbá wọn ní mẹ̀ṣẹ̀rẹ̀ mi kútú mẹ̀jáyé mi sọ́kúdó ègún ni mò ń sọ̀hún e, mẹ̀ṣẹ̀rẹ̀ ẹ̀yin ará mẹ̀ṣẹ̀rẹ̀ akínyín mẹ̀jáyé e, mi sọ́kúdó kí àwọn èèyàn nu hmm, èdè ègún nù pé pé lára àwọn iná àwórì náà ni wọ́n iná àwórì làwọn ègún tí wọ́n ìlú abẹ́òkúta wọ́n pọ̀ ńbẹ̀ àwọn ìlú tó wà nípínlẹ̀ Ògùn wọ́n pọ̀ ńbẹ̀ dáadáa tó fi jẹ́ ìpínlẹ̀ Èkó kódà wọ́n ní ìròyìn tán máa ń kà á fún wọn tí wọ́n ń pè lílí níní ni wọ́n ń pè wọ́n wọ́n máa ń kà ní tẹlifíṣàn ìpínlẹ̀ Ògùn bákan náà ni wọ́n ń kà ní tẹlifíṣàn ìpínlẹ̀ Èkó láti jẹ́ káwọn náà mọ ọmọ tí ń lọ láàrin wọn èdè tí wọ́n lágbẹ̀mọ̀ ìṣeré ẹ̀yìn ara ẹ̀rì pé yàtọ̀ sí Yorùbá mẹ̀kútù mẹ̀jáyé mi sọ́kúdó gbogbo ẹ̀ bí wọ́n ṣe mọ́ nígbà táwa náà ń ṣiṣẹ́ ní iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìpínlẹ̀ Ògùn àwọn tátàtà tá a gbọ́ tá a gbọ́ lè fi ẹmú màwòrán ìpínlẹ̀ Ògùn wọ́n máa ń ẹ̀yin ará ẹ̀mùgbọ́n mi ìṣẹ̀rẹ́ mi kútú mi jàyè mi sọ́kúndó wọ́n ń kí àwọn èèyàn wọn nu wọ́n á fẹ́ pe gómìnà àkọ́bí Dàpọ̀ Abíọ́dún oyè ni wọ́n ń pè ní àkọ́bí lọ́dọ̀ tiwọn bí wọ́n ṣe ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí wọ́n ṣe ní lọ́nu títítítítítítí nẹ́nà tó àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí mo wá ń sọ mo mò ń bọ̀rọ̀ mi lọ gan àwọn èèyàn mo sọ pé a lè rí wọn a lè rí wọn ní Èkó àti Ògùn ṣùgbọ́n sọ pé àwọn ni wọ́n kọ́ jẹ́ first settlers àwọn náà kọ́kọ́ dé èkó gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ fún wa kó tó di pé àwọn èèyàn ilẹ̀ Benin wọ́n wá invade wọn ọ̀dọ̀ oríṣiríṣi ìyapa ẹnu ń bẹ nínú ọ̀rọ̀ yìí o oríṣiríṣi ìwé ni wọ́n ti kọ lórí ọ̀rọ̀ yìí lára àwọn ẹ̀rí máa jẹ́ mi ìtàn ìwé tó wà ń bí ìwé Robert Cindy Smart eléyìí tó kọ ní ọdún 1889 tí wọ́n pè ní 1988 ẹ má bínú Robin T. Cindy Smart ìwé wọn tó kọ ní ọdún 1988 wọ́n pè ní The Kingdom of the Yorubas níbẹ̀ ni wọ́n ti ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa bí àwọn kan tí wọ́n jẹ́ Benin àwọn èèyàn Benin wọ́n kúrò kó tó pé wọ́n invade Lagos ṣùgbọ́n ara àwọn ìtàn gbogbo tó wà nílẹ̀ ni pé wọ́n ní tá a lè sọ pé àwọn èèyàn Àwórì ni wọ́n ní ìpínlẹ̀ Èkó nígbà náà ni pé àwọn Benin ni àwọn ẹ̀yà Benin kọ́ jọba nípínlẹ̀ Èkó àwọn ẹ̀yà Benin kọ́ jọba nípínlẹ̀ Èkó níbo làwọn Àwórì ti wá ìtàn kan sọ fún wa ìtàn tá a lè ní ìgbàgbọ́ kíkún nínú ẹ̀ torí pé mo sọ pé ṣe àmọ̀ pé èdè púpọ̀ nínú àwọn ìtàn Yorùbá ni kò ní àkọsílẹ̀ àtẹnudẹ́nu ni ó jọ pé ilé Ifẹ̀ ni wọ́n ti wá ìtàn kan wá sọ pé màtí wọ́n ń bọ̀ ilé Ifẹ̀ ṣe ni àwọn àtàwọn èèyàn ilẹ̀ Bìíní ni wọ́n gbéra kúrò ilé Ifẹ̀ ni wọ́n lọ sí Èkó ìdí tí mo fi lè gba ìtàn yìí gbọ́ tí mo fi lè sọ pé bóyá a gbọ́dọ̀ mú un sọwọ́ ni pé bẹ́ẹ̀ bá wò dáadáa lára ọmọ Oòduà ni ọba Bìíní wà ọba Bìíní wà lára àwọn ọmọ Oòduà tó dàgbà tó lọ dá ilẹ̀ Bìíní sílẹ̀ tó nígbà tí eh, ọba yìí nígbà náà ọ̀nà mìíràn ni wọ́n wá bá láti ilẹ̀ Bìíní pé kó ńgbà tí wọ́n dífá ọ̀ràn míyàn ni wọ́n bá kó wá jọba ọ̀ràn míyàn náà jọba ńlẹ̀ Bìíní a jẹ́ pé ìbájọṣepọ̀ tó gún máa ń bẹ láàrin àwọn èèyàn Ilé-Ifẹ̀ àtàwọn èèyàn Ìbíní nù torí tó bá ṣàjọṣepọ̀ tó gún mọ́ ọ̀hún ni wàá pọ̀ràn míyàn àkọ́kọ́ tí ṣe àbúrò ọba ilẹ̀ Bìíní àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ni pé bóyá ìgbà tí Ọ̀rànmíyàn ń bọ̀ nílùú Ilé-Ifẹ̀ ó ti kó àwọn èèyàn Bìíní nígbà tó wá kó wọn padà ó dá wọn padà sílùú Ilé-Ifẹ̀ àkójọpọ̀ àwọn èèyàn Bìíní kan wọ́n ti wá ń gbé nílùú Ilé-Ifẹ̀ ẹ rí pé mo sọ pé tàbí kó jẹ́ tàbí kó jẹ́ ìdí ẹ̀ ìdí ẹ̀ ni pé púpọ̀ nínú nǹkan Yorùbá ló jẹ́ pé àtẹnudẹ́nu àtẹnumú mẹ́nu wọ́n dẹ̀ ní ọ̀rọ̀ òkèrè ni tí ò bá ti lé kan yóò dín kan torí ẹ̀ ló ṣe nira láti sọ pé nísànsán o ibi tí àwọn èèyàn yìí ti wá nìyí ṣùgbọ́n ní ìlú ilé làwọn èèyàn Àwórì ti wá àwọn èèyàn Benin tiwọn Benin Kingdom ni wọ́n ti wá o níbo ni Benin Kingdom Benin Kingdom ni kingdom kan tí ọmọ Odùduwà dá sílẹ̀ ṣùgbọ́n nígbà náà wọn ò jẹ́ Benin olóko tí wọ́n ń jẹ́ nígbà tí Ọ̀rànmíyàn tí ó jẹ́ ọmọ Oòduà tó lọ gbé pẹ̀lú wọn tó fẹ́ Ẹ̀rìnwíndìn tó bímọ odi kan nílẹ̀ bí nígbà náà mo ti sọ́nà àwọn àtàtà àti sọ sẹ́yìn sẹ́yìn wọ́n múnú bí lọ́jọ́ kan wọ́n múnú bí gan tányán ó wá bínú kù ń bẹ̀ ó wá sọ ilẹ̀ yìí di ilẹ̀ ìbínú láti ilẹ̀ ìbínú yìí ni wọ́n ti wá yí orúkọ padà sí ilẹ̀ kíni ilẹ̀ ìbíní gẹ́gẹ́ bí Lagos náà ṣe ń jẹ́ lagoon area gẹ́gẹ́ bí àwọn ilẹ̀ olùjì náà ṣe ń jẹ́ ilẹ̀ tí olú ò ti jí àti àwọn ibòmíì káàkiri tó jẹ́ pé lára ń tó ṣẹlẹ̀ wọ́n ní bí ṣẹlẹ̀ bá ṣe àò rí tàn pa àti pé ilé làá wò ká tó sọmọ lórúkọ yorùbá ilé ni wọ́n máa ń wò kán tó lára ń tó bá ṣẹlẹ̀ ní yorùbá ti máa ń fún ọmọ lórúkọ bí wọ́n bá bímọ lọ́jọ́ ọdún abíọ́dún ni wọ́n ń sọ ọmọ bẹ́ẹ̀ bí wọ́n bá bímọ ní ọ̀sẹ̀ tó jẹ́ ọjọ́ àìkú yẹn sunday sunday ni wọ́n sọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ wọ́n tó bí monday wọ́n máa pè wọ́n monday ńgbà míì ṣùgbọ́n kì í ṣe ibi tí mò ń lọ gan nu mo kàn fi mò ń mú àwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣòwá láti fi mọ́ broadcast ọ̀rọ̀ mi ọ̀pọ̀lọpọ̀ èdè àìyedè àhesọ ọ̀rọ̀ ló ń wáyé lórí pé àwọn èèyàn lẹ́bi ní àwọn ni wọ́n ní èkó àwọn àwórì ni wọ́n ní èkó níbo gan làwọn àwórì wà gan káàkiri tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn àwórì yìí kí n sáré mu wá fún wa ló jẹ́ wípé a ní àwọn àwórì tó jẹ́ pé àwọn àwórì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ṣẹ̀ rí bẹ́ẹ̀ la àwọn àwórì tó yẹ kí wọ́n ti wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn àwórì kan ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn àwórì wo náà kọ́kọ́ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn àwórì yìí ni wọ́n wà ní ìṣẹ́rí ọ̀tà ọlọ́fin ìdó èbúté mẹ́ta apá ìbẹ̀rẹ̀kó adó ọ̀tà àti ọ̀tà wọ́n ní wọ́n ti wà láti bí five hundred one thousand five hundred years ago ni wọ́n ti wà one thousand five hundred years ago náà ti wà ńgbà náà wọ́n wá ní ẹni tó jẹ́ ọ̀gá wọn tó kó wọn tó lead wọn wá láti ìlú Ilé-Ifẹ̀ náà ń pè ní Ògúnfúnminíre Ògúnfúnminíre ni olórí pátá bí Oòduà ṣe jẹ́ olórí ọmọ Yorùbá tí Ahmad-Yewa jẹ́ ti àwọn ilẹ̀ Yíbò wọ́n ní Ògúnfúnminíre ni olórí àwọn èèyàn Àwórì gan nísànsán àwọn Àwórì tá a wá ṣẹ̀ṣẹ̀ ní tó jẹ́ pé wọ́n wà àwọn náà tún jẹ́ Àwórì àwọn náà ní Ọ̀jọ́ Ìtìrè Múṣin Ìbà Ọ̀tọ́ Àwórì Ìwòrì Ìjànikin Ìlógbò Ẹlẹ́gbàá Ìlógbò Emirin Agbára ìmọ̀rẹ̀ ìṣùbà alápàkò mòṣọ́bọ̀ àjíá ìbàṣe ìrédé ìkàrè ìyègbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n ní àwọn ni wọ́n kọ́kọ́ wà tí wọ́n àwọn ni wọ́n kọ́kọ́ wà lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti gbinlẹ̀ tí wọ́n ti gbìnà yá ẹnìkan tí ó jẹ́ ọmọ Àwórì tí ó sì jẹ́ agbẹjọ́rò tó dáńtọ́ ògbóná gbòǹgbò níwájú adájọ́ akọ níwájú adájọ́ tí orúkọ wọn ń jẹ́ Lateef Olúfẹ́mi nínú ìwé ìròyìn kan èyí tó jẹ́ ìwé ìròyìn ilẹ̀ wa wọ́n jẹ́ bàbá wa Lateef Olúfẹ́mi Òkúnnù jẹ́ kó yé wa pé àwọn Àwórì ni wọ́n kọ́ dé ìpínlẹ̀ Èkó tí wọ́n sì ti wà ń bẹ̀ títítítítítí kó tó di wípé àwọn èèyàn tí wọ́n jẹ́ Bìíní wọ́n dé bí bàbá wa Lateef Olúfẹ́mi Òkúnnù bí wọ́n ṣe wí inú tí wọ́n jẹ́ agbẹjọ́rò ọ̀kan náà agbẹjọ́rò tí wọ́n dáńtọ́ tí wọ́n láàmì láka ní ìpínlẹ̀ Èkó tí wọ́n ti bóde pàdé jagun ṣùgbọ́n tí wọ́n jẹ́ ọmọ Àwórì nínú ìtàn míì ẹ̀wẹ̀ ẹnìkan ọba ọba kan tàbí kí n sọ pé ẹnìkan tó ti ẹnìkan ẹ̀jẹ̀ mo bá wọn ẹnìkan tó jẹ́ Erelu of Lagos Erelu Ketu of Lagos lọ́dún lọ́dún 2017 Abiola Dosunmu wọ́n jẹ́ kó yé wa pé àwọn Àwórì ni wọ́n ti pẹ́ dáadáa náà àwọn náà fi wọ́n fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ pé nítòótọ́ ló jẹ́ pé àwọn Àwórì náà ti pẹ́ dáadáa lẹ́kọ̀ọ́ pé kó tó di pé àwọn Benin dé ṣùgbọ́n ọba of Lagos gangan ọba akiolu akiolu ni kì í ṣe akiolu aki a-k-i-o-l-u akiolu wọ́n jẹ́ kó yára pé nítòótọ́ ló jẹ́ káwọn Benin jọba lẹ́kọ̀ọ́ rí ṣùgbọ́n kì í ṣàwọn ni wọ́n ní Èkó ṣùgbọ́n bàbá ò sọ bàbá ò sọ bọ́rọ̀ ọ̀hún ṣe jẹ́ wọ́n sọ̀rọ̀ ọ̀hún náà nínú ìwé ìròyìn wa kan ní àìpẹ́ yìí ni bàbá sọ̀rọ̀ ọ̀hún nínú àwọn ìwé ìròyìn nígbà tí wọ́n ń ṣe ọ̀fọ̀rọ̀wánilẹ́nuwò fún bàbá bàbá ní tòótọ́ tó jẹ́ pé àwọn èèyàn Benin ni wọ́n kọ́kọ́ ti ọba ní ilẹ̀ Èkó ṣùgbọ́n kì í ṣàwọn ni wọ́n ní Èkó ẹ̀já máa bá ìtàn bọ́ torí pé àwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó gbogbo tó jẹ́ ti àwọn bàbá ńlá bàbá tá a rí ńlá tá a wá làwọn èèyàn ìbíní bó ni wọ́n ṣe dékòó ẹ̀já wa mu a ti ṣàlàyé àwọn àwórì fún wa àti ẹ̀rí máa jẹ́ mi ìṣó tàwọn apá ọ̀dọ̀ àwọn àwórì ẹ̀já wa lọ sọ́dọ̀ àwọn èèyàn ilẹ̀ bíní tí wọ́n ní àwọn náà tún àwọn ọkọ̀jọba lẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ àwọn tí wọ́n dominate wọ́n padà dominate èkó èèyàn wo ni wọ́n níbo náà ti wá ta ló kọ́kọ́ dé ta ni first settlers láti Bìní wá sékòó bóun ni wọ́n ṣe jọba máwọn tí wọ́n jẹ́ àwórì lọ́wọ́ ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń bá wa lọ yìí wọ́n ní ọlọ́gbọ́n kan ò ta kókó mímí tí a sọ àwọn ọ̀mọ̀ràn kan hàn mọ́yé ẹ̀pẹ́lẹ́ wọ́n ní àyìnká kòkò níràn títí tí kò lóun mọbi tí ilẹ̀ ti gbégbẹ̀kun o wọ́n ní ọgbẹ́ ẹnìkan ò tó ìmọ̀ràn ẹnìkan ò jọ ẹnímọ̀ yìí ò mọ̀ wọn onímọ̀ wọn ọmọ yìí lọ́fàá tí ọ̀run la fi lọ rè kọ́fà lọ́dún rẹ̀ tí wọ́n pè ní amósùn àtọ́kájọ mọ́ ṣé bẹ́yìn náà bá rá àwọn ìtàn míì tó jẹ́ bí ẹ̀rí mọ́ jẹ́ mi ìṣó ẹ dákun ẹ mọ́ bá wa kọ́ sábẹ́ comment section ẹ mọ́ comment ẹ mọ̀ jẹ́ àmọ́ wo fọ́nrán yìí lásán ẹ jẹ́ àmọ́ comment abẹ́ ẹ ká comment lábẹ́ pé nǹkan báyìí nǹkan báyìí ni mo gbọ́ o nǹkan báyìí báyìí ni àwọn bàbá ńlá bàbá wa sọ báyìí o ó dáa nǹkan báyìí ẹ̀yin tẹ́ ẹ jọ́ ọmọ àwúrì náà ẹ mọ̀ comment ẹ̀yin tẹ́ ẹ jọ́ ọmọ tẹ́ ẹ pé ilẹ̀ ìbí nílẹ̀ ti wá sẹ́kọ̀ọ́ ẹ mọ̀ comment ká lè mọ̀ mú àwọn ẹ̀rí mọ̀ jẹ́mi ìṣó yìí ká lè mọ̀ mú ká fi mọ̀ kọ́ra wa lọ́gbọ́n mo ní kíláàsì gbọ́dọ̀ wà interactive a gbọ́dọ̀ mọ̀ ṣe ní kó jẹ́ pé bóyá à ń ríra wa bára wa sọ̀rọ̀ n tí ó jẹ́ kó dùn dáadáa tí ó jẹ́ kí ẹ̀kọ́ máa wọ nínú nígbà tá a bá ń ṣe bí ẹni pé èmi rí yín ẹ̀yin náà rí mi tá a jọ wá ń wí bí ẹni pa ríra wa yóò jẹ́ kí ẹ̀kọ́ òun yé wa yékéyéké yóò sì tún jẹ́ kó dùn ún gbọ́ létí bá a ṣe é gbọ́ bá a bá ti ń gbọ́ ká mọ mẹ́rin mọ́ jẹ́ mi tó wá jẹ́ bí mi náà ṣe mẹ́rin wá fún wa pé bàbá wa kí olú sọ báyìí bàbá wa kí ní kan sọ báyìí ẹ̀yẹ́ káwa náà mọ mú àwọn ẹ̀rí gbogbo tá a bá ti gbọ́ ń pa Èkó káwa náà mọ mú wa ọ̀pọ̀lọpọ̀ wa là ń gbélé Èkó tó sì yẹ ká mọ ìtàn Èkó ẹ wá mọ ṣíà rẹ̀ ẹ mọ ṣíà rẹ̀ ẹ máa tún fi ránṣẹ́ sáwọn èèyàn káwọn èèyàn tún máa mọ ìtàn àwọn máa rọ́ wa kán padà wá sí wo tv lọ́jọ́ iwájú bá yá kán wá máa tún gbọ́ pé ìtàn báyìí báyìí o ẹni báyìí báyìí ló pa àwọn ìtàn yìí láìpẹ́ yìí lágbára ọlọ́run ẹ máa rí wa wò kété kérékété báyìí ẹ máa rí kọ́láwọlé abdulaziz ọgbà bí ètò òun bó bá ṣe ń lọ ẹ máa rí mi yàtọ̀ sí òun tẹ̀ ń gbọ́ àtàwọn nǹkan míì tẹ̀ tún rí lójú ìwòran yín lágbára ọlọ́run láìpẹ́ láì jìnnà ẹ mọ̀ gbogbo àwọn tá a wá sọ yìí pátá tún fi hàn yín gbogbo àwọn àwórí ni o àdúgbò tán gbé ni o àwọn tá a ẹ mọ̀ wá kọ ìtàn yìí ẹ mọ̀ de ìtàn mọ́lẹ̀ bó ṣe ń lọ yìí ẹ mọ̀ de mọ́lẹ̀ bẹ́ẹ̀ tẹ́ bá ní ìbéèrè ẹ mọ̀ béèrè lábẹ́ comment section yín ẹ mọ̀ béèrè ẹ mọ̀ béèrè á mọ̀ da yín lóhùn á mọ̀ da yín lóhùn náà fọ́nrán gbogbo tá à ń ṣe ẹ mọ̀ gbàgbé alalẹ́ báyìí láti bí aago mẹ́jọ láti mọ̀ fẹ́ wà lórí ètò yìí tẹ́ẹ̀tì mọ̀ láǹfààní láti mọ̀ kọ́gbọ́n láti ọjọ́ ajé títí di ọjọ́ nẹ́ẹ̀tì yìí ní friday nẹ́ẹ̀tì mọ̀ ń gbọ́ à bẹ́ẹ̀ náà lọ́jọ́ àbámẹ́ta náà àtẹ̀tí o tó fi mọ́ ọjọ́ ìsinmi àwọn ètò gbogbo mọ́ lọ ní ìkànnì wo tv ẹ máa wo wo tv ń gbogbo ìgbà ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò akọ́nilọ́gbọ̀n ètò tó wuyì ni wọ́n máa ń fún wa ń bẹ̀ ẹ wáyé ká máa like ká máa comment ká máa subscribe wo tv like comment subscribe ní gbogbo nǹkan bá ti ń fún yín jẹ pátápátá hmm. ẹ jẹ́ wá tẹ̀síwájú nínú ìtàn tí mò ń bá bọ̀ àwọn wo ni àwọn èèyàn Bìní bóòlù àwọn èèyàn Bìní ṣe jẹ́ ẹ̀yàwó ni wọ́n níbo ni wọ́n ti wá ẹ̀jẹ̀ ní túndókè lọ́hùn kí n sẹ́mi mu tí n bá padà dé á tún mọ tún kẹ̀kẹ́ pẹ́rẹpẹ́rẹ pàbíyọ àbídọ àwọn ìtàn ọ̀hún ẹ kó kalẹ̀ o láfíàánú yóò ní di owó tẹ fi ń ra dátà tẹ fi ń wà náà ò ní bàjẹ́ nǹkan ò ní ṣe yẹn lẹ́ẹ̀mọ́ ṣe nǹkan kò ní tán lọ́wọ́ yín lágbára ọlọ́run náà àwọn ìlú kan wà tẹ́yìn náà fẹ́ ká gbéyẹ̀wò ẹ mọ nǹkan sábẹ́ comment section pé afẹ́kẹ́ gbé ìlú báyìí yẹ̀wò ìlú báyìí ìlú báyìí á bá ń gbé yẹ̀wò tẹ́sí gbọ́nà àwọn fọ́nrán wa ti ń bọ̀ ẹ kó kalẹ̀ o ẹ̀ lẹ́ńbẹ̀ wọn o. ẹ káàbọ̀ padà wo tv náà ni o ìtàn ìlú èkó là ń gbé yẹ̀wò a ti wo àwọn ẹ̀yà àwórì ẹ̀já wo àwọn ẹ̀yà àbíní níbo ni wọ́n ti wá kẹ́ mo sọ fún wa síwájú mo ní àwọn èèyàn Benin ló jẹ́ pé ìlú Ifẹ̀ náà làwọn àwọn ti kó ọmọ Oòduà ni wọ́n kí wọ́n tó lọ tẹ̀dó sí Benin ṣùgbọ́n báwo ni wọ́n ṣe wá dé Èkó ibẹ̀ láti wá mú báyìí wọ́n ní ọmọ ọmọ ọba Benin kan tí wọ́n porúkọ rẹ̀ ní aṣípa aṣípa wọ́n fi ṣí ṣí a i p a aṣípa ló ìyọ̀ǹda lọ́dọ̀ bàbá rẹ̀ tí bàbá sì gbàdúrà fún pé kó tẹ̀síwájú kó lọ tẹ̀dó wọ́n lòun ló wá kúrò láti ilẹ̀ Ìbíní tó wá tẹ̀dó sí Èkó wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun agbára ọ̀pọ̀lọpọ̀ àdúrà tó fi mọ́ idà ẹ rí i pé lára símbọ̀ ọba Èkó àwọn kìíní agada kan ń bẹ lọ́wọ́ ọba náà wọ́n ní bẹ́ẹ̀ ló jẹ́ pé nílẹ̀ Bìíní náà àwọn náà máa ń lo kìíní agada yìí níbi idà báyìí kìíní agada agada ni wọ́n ń pè ó túmọ̀ sí ológun ó túmọ̀ sí ogun àwọn tán dá ìpínlẹ̀ ẹni tó kọ́jọba ní Èkó ológun ni kódà ó jẹ́ kó yọ wa pé àṣìpa yìí wọ́n ní olórí ológun ni olórí ológun ni àṣìpa nílẹ̀ Bìní nígbà náà kódà wọn dàbí captain fún ọba Bìní tí mọ̀ jagun síwájú jagun sẹ́yìn ee eh, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ̀ Yorùbá rí i pé jagunjagun ni wá mo ti sọ mo ní ogun ogun ogun àwọn Yorùbá ja kínní kan ogun ni nígbà nígbà wáṣẹ̀ akíkanjú nìran Yorùbá a kì í ṣe ọ̀lẹ yàtọ̀ sí àwa Yorùbá tá a ní nìsín yóò tó jẹ́ pé púpọ̀ nínú wa ńlá ní akíkanjú ọmọ ló jẹ́ pé ẹ̀rù wọ́n ti gbin ẹ̀rù sí wa lọ́kàn ẹ̀rù ń bá ìran Yorùbá báyìí báyìí báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ akínniwá tà kí ń sojo ẹ bá gbé Ògbómọ̀ṣọ́ ogun Ìbàdàn ogun Kìṣí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtàwọn ìlú mi ta ti mẹ́nuba ọ̀rọ̀ ogun ogun ogun ọdẹ àgbẹ̀ kò tán lọ́rọ̀ wọn tó pé ṣẹ́ ńlá bàbá ńlá bàbá wọn ni ṣùgbọ́n a ti gbé jù sẹ́gbẹ̀ẹ́ kan èmi ò ní á máa jagun o ṣùgbọ́n akíkanjú akíkanjú nìran Yorùbá wọ́n jẹ́ wípé aṣípa yìí olórí ológun ọba Benin ni ọkùnrin takuntakun ni kúdínkàn omele bàtà ọkùnrin tí ò ṣeé fọwọ́ sẹ́yìn ni náà ọkùnrin tí wọ́n ní agbára láti dè láti tú láti jà fitafita jà lọ́wájú àlọ́ ẹ̀yìn ni àṣìpá wà wọ́n ní àṣìpá yìí gan ni ló jẹ́ olórí pátá fún àwọn èèyàn tí wọ́n wá láti ilẹ̀ Benin tí wọ́n á tẹ ìpínlẹ̀ Èkó dó wọ́n lẹ́yìn tí wọ́n tẹ ìpínlẹ̀ Èkó dó tán wọ́n ní kì í ṣòwò nìkan ló kù ń bẹ̀ o wọ́n ní wọ́n fún àwọn wọ́n fún láwọn oríṣiríṣi àwọn ìjòyè Benin láti ràn án lọ́wọ́ àwọn tí wọ́n pè ní ẹlẹ́tu oníbù òdìbò ẹlẹ́tu òdìbò ẹ̀wọ̀n ìbínú wọn tó yóò bá jọra wọn o kò sí àmì lórí ọ̀rọ̀ ọ̀hún gbogbo ń tẹ̀sí ń gbọ̀ yìí pátá ni àrọ́bá wọn ní àwọn bá ń bá bá àtàn ọ̀pọ̀lọpọ̀ ìwé là ń kà tá a ti mú àwọn ọ̀rọ̀ yìí jáde kì í ṣe pé bóyá abẹ́ẹ̀ látún ṣe ìwádìí lẹ́nu àwọn ọba tàbí àwọn ọmọ ilẹ̀ ọ̀hún láti tún nímọ̀ kíkún sí i nípa rẹ̀ dáadáa sí i hmm. bẹ́ẹ̀ bọ́rọ̀ ìtàn náà ṣe jẹ́ ní ohun tó má pèèyàn ní historian historia a máa ṣèwádìí wọn àìmú nǹkan kúrò lórí wa akàndéédé wa sọ pé bóyá báyìí báyìí ló ṣe rí rárá a lọ ṣèwádìí tọhunkóhun tá a bá fẹ́ sọ fún yín kẹ́yìn ó lè mọ bó ṣe rí àti bó ṣe lọ ní tí mò ń bá bọ̀ mo ní aṣípa yìí ló jẹ́ ọba àkọ́kọ́ nípínlẹ̀ èkó òun ló sì dá ìpínlẹ̀ èkó sílẹ̀ wọ́n ní aṣípa yìí lẹ́yìn tó dá ìpínlẹ̀ èkó sílẹ̀ tán ló jẹ́ pé ó jọba fún odidi láti ọdún 1882 sí 1760 1716 1882 sí 1716 ló fi rúùlù Èkó Lagos nígbà náà tẹ́lẹ̀ bá gbàgbé mo sọ fún yín pé àwọn Pọtugí ni wọ́n fún wa lórúkọ Lagos ṣùgbọ́n ó ti ń jẹ́ Èkó láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá tó sì jẹ́ pé bí mo ṣe ń bá ìtàn mi bọ̀ ọba yìí náà Aṣípa eh, yìí ló jẹ ọba títí títí títí fún ọ̀pọ̀lọpọ̀ àìmọye ọdún láàkó tó wà ní orí oyè kẹ́ẹ́ bí ọba wọ́n a máa fi àwọn ìṣàkọọ́lẹ̀ kan ránṣẹ́ sí àwọn èèyàn ilẹ̀ Bìní Èkó ń bẹ lábẹ́ ilẹ̀ Bìní nígbà náà ni gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ fún bàbá ṣe rí kà nínú ìwé ìtàn gbogbo tá a kà Èkó ń bẹ lábẹ́ Bìní ni wọ́n a máa fi oríṣiríṣi ìṣàkọọ́lẹ̀ ránṣẹ́ sí àwọn èèyàn Bìní nígbà náà tó sì jẹ́ pé òwò ẹrú tún wá gògò ìfiniṣẹ́rú wọ́n níbẹ̀ ló pin mínísítà pé Èkó náà etí omi ni ibẹ̀ ni wọ́n ti kó àwọn ẹrú ọ̀hún bòde sí àwọn ìlú gbogbo tó bá kó wọn lọ nígbà náà wọ́n ní òwò ẹrú gògò nígbà náà òwò ẹrú yìí ni wọ́n ṣe títítítítítítí kó tó di pé ọba míì mọ̀ jẹ́ ọba àdó náà tún jẹ láti ọdún sixteen láti ọdún seventeen sixteen yìí títí di ọdún seventeen sixty ọba àrò yìí jẹ́ ọmọ àṣepa náà ọmọ àṣepa lòun náà ń tiẹ̀ òun náà ló jọba tó sì jẹ́ pé oríṣiríṣi àwọn ètò gbogbo náà lòun náà ń ṣe nígbà náà kódà eh, láti nineteen sixteen tó ti jẹ́ ti darí nineteen sixty ọ̀hún wọ́n ní oríṣiríṣi ìgbésẹ̀ náà lòun náà tún gbé o lára àwọn ọba tí wọ́n jọba náà nísànsán ni ọba gbádérọ̀ gbádérọ̀ wọ́n ní òun jẹ gádérọ̀ ok ẹ má bínú gàbárọ̀ gàbárọ̀ tí wọ́n ló jọba látọdún seventeen fifty five títí di seventeen sixty akínsìnmẹ́yìn náà jọba elétù kékeré jọba ológun tú kékeré jọba adélé ajósùn jọba ó níbi tí mò ń lọ ló níbi tí mò ń lọ tí mo fi ń sáré ka wọ́n ọ̀ṣínlókun ọ̀ṣínlókun jọba ìdéwú ojúlarí òun náà jọba wọ́n jọba wọ́n jọba wọ́n jọba kó tó wá di pé ó kan akíntóyè akíntóyè ó níbi tí mò ń lọ lórí akíntóyè gan ó ní kankan wà ń bẹ̀ tá lè lọ́mọ èèbó lórí ọ̀rọ̀ akíntóyè àwọn ìbò ti wà lórílẹ̀‐èdè nàìjíríà tipẹ́tipẹ́ tó yẹ pé ìpínlẹ̀ èkó ni wọ́n target mega target wọn torí pé ibẹ̀ súnmọ́ omi púpọ̀ omi advantage omi tí ń bẹ́ẹ̀nbẹ́ẹ́ fún wọn láǹfààní àti máa tàn wọlé jáde ní ìpínlẹ̀ èkó náà ńgbà náà àwa náà ò tí ì ní ìṣèjọba tó ṣe sàn tá a fi lè mọ kọ̀ǹtró orí omi wa pé bá ṣe ṣe bá ṣe rìn ní olójú ẹni tó lè worí omi wa anybody kan wọbẹ̀ nígbà náà ni o. òkun fẹ̀ lọ ọ̀sá lọ ọgbẹ́ lọ rẹ́gẹ́dẹ́ ni ó lọ ṣalalu dísìntà kó tá à ń sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ bá dé ẹ̀rọ omi torí ẹ̀ lọ sí pé wọ́n ní èkó arómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ omi pọ̀ lọ lẹ́gbẹ̀lẹ́gbẹ́ lì ni hmm, nígbà náà títí di àkótá ń sọ yìí náà omi sì pọ̀ o nígbà tí Akíntóyè jọba nígbà tó jọba ń tiẹ̀ ó wá sọ pé òun dá òwò ẹrú dúró Akíntóyè gan òun ló dá òwò ẹrú dúró ní ìpínlẹ̀ Èkó pé kò gbọ́dọ̀ sí òwò ẹrú gẹ́gẹ́ bí àwọn British wọ́n yí ban òwò ẹrú láti 1807 lónà ó jọba láàárín ìgbà náà tó fi jọba láàárín ìgbà náà ló fi jọba ó wá dá òwò ẹrú dúró láàkò tó dá òwò ẹrú dúró yìí inú wa ń bí àwọn èèyàn èkó nígbà náà inú ń bí àwọn èèyàn èkó nígbà tó fi dá ìwò ẹrú yìí tó fi dá dúró inú ń bí àwọn èèyàn tí wọ́n jẹ́ àwọn tó jẹ́ pé wọ́n ń jẹ ìgbádùn látara wàhálà tí í ṣẹlẹ̀ látara pé bóyá mò ń rò pé ẹ̀ ń fetí bátàn bọ̀ látara òwò ẹrú yìí làwọn ṣe ń jẹ́ ń tiwọn òwò ẹrú ṣíṣe làwọn fi ń jẹun làwọn fi ń sọ̀rọ̀ ajé àwọn èèyàn ilẹ̀ ìbínú náà tí wọ́n padà fún ní tribute mọ́ ó stop tribute pé ẹ mọ̀ mọ̀ kẹrù ẹ mọ̀ mọ̀ káwọn èèyàn wa lọ sílẹ̀ bí láti mọ̀ fi ṣẹ̀rú fáwọn èèyàn mọ́ mọ́ táwọn èèyàn síta mọ́ wọ́n ní àwọn èèyàn náà wá bínú ẹ̀ tó fi jẹ́ pé wọ́n lè kúrò lórí oyè wọ́n lè kúrò lórí oyè nígbà náà ní ọdún náà lọ́hùn-ún lọ́dún 1851 ni wọ́n lè kúrò lórí oyè ọdún 1851 gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ fún wa mi ò fẹ́ máa ṣe ìtàn mú lẹ́yìn tí wọ́n lé kúrò lórí oyè àbúrò rẹ̀ ọba Kòsọ́kọ́ ni wọ́n ní kó jẹ ọba ọba Kòsọ́kọ́ ni wọ́n ní kó jẹ ọba nígbà náà ọba Kòsọ́kọ́ ló gorí oyè nígbà náà eléyìí tí wọ́n tún wá dá àwọn òwò tí wọ́n ṣe àwọn nǹkan tí wọ́n ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n tún dá padà lẹ́yìn ìdápadà yìí ọba Akíntóyè ó kàn sí àwọn òyìnbó aláwọ̀ funfun àwọn British ìpè nǹkan báyìí mọ̀ tó ń ṣẹlẹ̀ nǹkan báyìí mọ̀ tó ń ṣẹlẹ̀ ẹ ṣàánú wa wọ́n mọ̀ tó ti bẹ̀rẹ̀ àwọn british yìí wọ́n bá ọba kò sọ́kọ́ fa wàhálà bí nǹkan míì pé kó kúrò lórí oyè wọ́n bá ogun ọ̀hún ogun tó ṣẹlẹ̀ nígbà náà nípínlẹ̀ èkó láàrin àwa tá a jẹ́ yorùbá àwọn èèyàn olùgbé ìpínlẹ̀ èkó àti àwọn british ni wọ́n ń pè ní ogun ogun arigidi ogun agidìǹgbì ẹ má bínú tàbí ogun àbí ká ní ogun the bombardment of Lagos or reduction of Lagos tàbí kí wọ́n pè ní ogun ahóyaya ogun ahóyaya hmm. ogun ọ̀hún gbóná púpọ̀ ogun ahóyaya ogun agidingbi agidingbi ogun agidingbi bombardment of Lagos reduction of Lagos nígbà náà wọ́n bá ọba kò sọ fọ́ fa wàhálà títí títí títí títí tó fi wá dá tó fi gba oyè wọ́n defeat ẹ̀ wọ́n padà borí ẹ̀ kò sẹ́ni téèbù báyà tí ó borí tó dáwọn fire guns àwọn ammunition tí wọ́n lò àwò tí ì ní ọ̀làjú ti dé ọ̀dọ̀ wọn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà táwa bá kó ọfà dání tẹnìkan sì mú ìbọn dání ìbọn tó lè pa kóyàn tó ní òun fa ọfà kó tó bá àyàn tàbí kóyàn tó fọ́kù mọ̀mọ́ yàn lórí ìbọn ó ti dètè dọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí Bruce Lee ṣe sọ nínú ọ̀rọ̀ rẹ̀ kan ó ní chinese táwọn kọ́ fún odidi twenty twenty eight twenty nine years ìbọn lẹ́ẹ̀kan náà yóò gbẹ̀mí ẹni tó mọ̀jà òun jà lẹ́ẹ̀kan ìbọn kan ṣoṣo o lè kánrò ẹ̀mí ẹni bẹ́ẹ̀ jẹ bẹ́ẹ̀ gẹ́lẹ́ orílẹ̀ yorùbá náà gbà náà wọ́n defeat ọba kòsọ́kọ́ o wọ́n borí ọba kòsọ́kọ́ ọba akitoye ló tẹ̀síwájú ẹbí ọba ní ìpínlẹ̀ èkó nígbà náà fún ìgbà ìkejì òun ló wá eradicate gbogbo ohun tí wọ́n ń pè ní à ń jíni ibẹ̀ ní pínpín àwọn èèyàn ilẹ̀ Benin ló pín sí lórí ìtìṣèjọba tí wọ́n pè lọ́ba ní ìpínlẹ̀ Èkó nígbà náà níbi tá a rí mọ̀ nípa àwọn èèyàn Benin pé wọ́n ṣèjọba nípínlẹ̀ Èkó nù kó tó di pé àwọn ọba tó kù náà tún tẹ̀síwájú láti jẹ ọba láwọn tí wọ́n ti jọba lẹ́yìn Akíntóyè nígbà náà láti rí ọba Oyèkán Oyèkán àkọ́kọ́ 1885 títí di 1900 lẹ́yìn láti rí ọba Ìsúgbàyí Èṣú ìṣùgbàjò elékòó nineteen oh one to nineteen twenty five bákan láti rọba ìbíkúnlé ìbí akíntóyè eléyìí tó jẹ fódìdí ọdún méjì péré nineteen twenty five to nineteen twenty eight bákan láti ọba sànúsí olúfì nineteen thirty one to nineteen thirty two ọdún kan falolú nineteen thirty two to nineteen forty nine bákan láti ọba adéníyà dé adélé nineteen forty nine to nineteen sixty four bákan láti ọba adéyínká oyèkàn kejì 1965 to 2003 ó tún wá di pé ó kan ọba Ridwan Akiolu eh, eléko ti Èkó ọba of Lagos kábíyèsí o akin mòwúlẹ̀ mo pàgùn wọ́n mọ́ múra àwọn èsì sí béléńjẹ béléńjẹ fún orí adé o adé ó pẹ́ lórí pàtó bẹ́lẹ́sẹ̀ kí ìlú kẹ̀rẹ́ ọba ó jẹ kí èsì ọba ó jẹ kó pẹ́ kí ìlú bẹ̀rẹ̀ ọpẹ́ lọ́wọ́ kábíyèsí o ẹ̀yọ́mọ Èkó bí ọ̀rọ̀ ìpínlẹ̀ Èkó bí ọ̀rọ̀ ìlú Èkó ṣe rí nù o a ní àwọn ọmọ èkó àwọn ní àwórí àtàwọn èèyàn lẹ Benin àwọn la lè pè ní ọmọ èkó náà ní Lagos is no man's land irọ́ gbu irọ́ ńlá ni o àwọn kan ni wọ́n ní èkó wọ́n ní èkó kàn jẹ́ pé èkó gba wọ́n máa ní ìlú Ìbàdàn ìlú tó gbónílé tó gbàlejò bẹ́ẹ̀ gẹ́lẹ́ ní èkó náà bẹ́ẹ̀yàn ó bá fẹ́ rí tajé ṣe tó fẹ́ bòde pàdé jagun ṣẹ́gun kó lọ ìlú èkó ọ̀pọ̀lọpọ̀ àwọn àjòjì gidigbo ni wọ́n ń ṣoríire ni wọ́n ń bòde pàdé nípínlẹ̀ èkó ẹ lọ síbẹ̀ ẹ lọ sálábà market ẹ lọ sí oríṣiríṣi àwọn ibùdó tó wà ní ìpínlẹ̀ èkó ẹ rí i pé àwọn àjòjì àwọn ẹ̀yà Ìgbò àwọn ẹ̀yà Haúsá àwọn tí wọ́n ń ṣoríire tí wọ́n ti kọ́lé lọ káàkiri káàkiri wọ́n wà nípínlẹ̀ Èkó káàkiri nínú o àwọn Àwórì àwọn Ègùn àwọn Ìgbèrí àwọn míì míì míì káàkiri àwọn ọmọ Ìgbò àwọn èèyàn láti wọrí káàkà èrò pọ̀ èrò pọ̀ tó jẹ́ pé wọ́n pọ̀ lẹ́kọ̀ọ́ tí wọ́n ti dominate Èkó kò sí ẹ̀yà tẹ́ ẹ máa wá kò sí ẹ̀yà tẹ́ ẹ wá lórílẹ̀‐èdè Nàìjíríà ìkólẹ̀ ti bá ogun pátápátápátá pẹ́ẹ́rín pòtòpòtòpòtòpòtò kò sẹ́ni tí ò sí lẹ́kọ̀ọ́ tán yánwó kò sí tẹ́ ń wá káàkiri tí ò sí lẹ́kọ̀ọ́ lára lára largest economical state tàbí kí n sọ pé largest economical state in Africa Èkó ni hmm, Èkó ni bẹ́ẹ̀yàn bá fẹ́ sóríye tó fẹ́ bóde pàdé jagun ṣẹ́gun tí nǹkan bá le tán ìgbà kan bẹ́ẹ̀yàn bá Èkó léde Nàìjíríà dàbí bẹ́ẹ̀yàn lọ sílùú ọba ni látàbúlé tán máa mú èèyàn lọ sí Èkó inú wa máa dùn wa máa fò fáyọ̀ wa máa fò fẹ́rìn pé àwọn tún fẹ́ lọ soríire lẹ́kọ̀ọ́ torí tó bá débẹ̀ kò sí ní tó bá dáwọ́lé tó bá ń ṣe dáadáa tó ń ṣe dáadáa ní o tó sì mẹ́nu ẹ̀ ó padà bóde pàdé jagun ṣẹ́gun ni ó padà soríire jẹ́ èèyàn ńlẹ́ ayé ni ìtọ́rọ̀ èkó wà nínú ẹ̀nu torí ẹ̀nà ilé ajé ilé owó ilé ọrọ̀ ní èkó àwọn èèbó wọ́n mọ̀ colonize orílẹ̀-èdè nàìjíríà tó sì jẹ́ pé èkó ni wọ́n gbà láti colonize wa láti bí ọdún 1900 la lè sọ pé àṣà colonization ti bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n kọ́ ti gba Èkó fún alára wọn láti ọdún 1861 láti ọdún 1861 ni wọ́n ti ń fi, fi style tukọ̀ Èkó bọ̀ tíntíntín kó tó di pé wọ́n gba ìṣèjọba gan nísànsán lọ́dún 1900 kó tó di pé wọ́n á sọ Lagos di colony lọ́dún 1906 kó tó wá di pé wọ́n wá tún wá so northern and southern protectorates àwọn haúsá ẹ̀yà Hausa àti yorùbá àti Ìgbò wọ́n dà á pọ̀ lọ́dún 1914 tí lọ́ndúnrún àdìṣe láti 1914 títí 1991 ìpínlẹ̀ èkó ló jẹ́ bí olúùlú fún orílẹ̀-èdè nàìjíríà o ìpínlẹ̀ èkó ló jẹ́ bí olúùlú ìlú tó dàgbà jù ìlú tó ga jù ìlú fún orílẹ̀-èdè nàìjíríà nígbà tí Babangida ológun ìgbà náà tó jẹ́ olórí ológun ló gbé e kúrò nílùú èkó tó gbé lọ sí àbújá tó sọ pé for security reason pé ìpínlẹ̀ èkó tẹ̀ ń wòye o kò save ó lè dùn attack wọ́n lè tètè ṣe ìkọlù ló wáá gbé capital kúrò ní èkó ló gbé lọ sí àbújá nígbà náà wọ́n sì sọ ní látàyè Murtala Ọbásanjọ́ náà kọ́ ti fẹ́ gbé ìgbésẹ̀ ọ̀hún ó torí pé Babangida wá parí ẹ̀ ń tiẹ̀ ṣùgbọ́n ní àwọn kan tí wọ́n tún mọ̀ ń pa òṣèlú wọ́n ní nítorí selfish interest tiẹ̀ ìfẹ́ ọkàn tiẹ̀ ló ṣe gbé kúrò wọ́n nítorí kó fẹ́ di ààrẹ nígbà náà kó fẹ́ di ààrẹ alágbádá ló ṣe gbé kóńtò tọ́ òun náà lọ́kọ̀ rẹ̀ ní the first president ministry president tá a ní òun ló rẹ̀ ní president àwọn ààrẹ ológun head of state ni wọ́n ń jẹ́ ṣùgbọ́n àwọn akíndá pè ní military president nígbà tó jẹ nígbà náà tàbá lójó dájú kò jọ tàtẹ́ ó fi ẹsẹ̀ méjèèjì ó fi jọra wọn.